Hello everyone, welcome to Toyeen Talks. Gbogbo tá a ṣe ń gbọ́ ní over the weekend tí ọ̀rọ̀ Muyọ̀ gba gbogbo ayé kan. Anyway, Madam Comfort àti Alájà Lẹ́sẹ̀ Anjọ́rin àwọn ìyẹn ò kàn wọ́n o, àwọn ṣì ń bá gbàásgbòós gbàásgbòós sí wọn lọ ni. so much for watching till I'll see you in my next video. Stay safe, stay blessed. Ṣé rí? Ẹ rí? tó bá jẹ́ pọ́kùnrin tí ò ní understanding tó bá jẹ́ pọ́kùnrin tí ò ní understanding bí pressure ẹ pè ìyàwó yín ṣé mọ̀ pé <laughs> Mr. Lawal grounded gan o ọmọ gbọ́n ni o ọ̀rọ̀ dẹ̀ wà ní ẹnu ọmọ Ìbàdàn ni ọ̀rọ̀ wà ní ẹnu ẹ̀ ó dẹ̀ gbọ́n tán bá tán bá pe aláàjì àwọn question tálájì máa fi ń béèrè question lọ́wọ́ wọn èmi gan tún máa ń fọ́ ẹ eh, eh, Mr. Lawal ẹ kì í báyàwó yín sọ̀rọ̀ èwo o àwọn ọ̀rọ̀ ó dẹ̀ wà wọ́n bù gan ó ṣe bísínẹ́sì kan ẹ̀ bísínẹ́sì kan rí o wa irọ́ irọ́ ẹ̀hẹ́n kí ló ṣe ó ń bú ìyá àgbàlagbà yẹn èwo àwọn ìyá yẹn tán bá darúkọ mẹ́ni sọ pé ó ó wà ẹ àwọn mi máa ń kówó fún ìyá yẹn ẹ àwọn ṣe mọ̀ ṣe ẹni tó pè yẹn ẹni tó pè yẹn kò yẹ yín ẹ mọ̀gbà tó ń fún lówó ìgbà mr làwọn àlè nì ẹ ewo kí ló ṣe jàre ẹ ó ń ṣe gíní ìyàwó mi tiẹ̀ wá ròyìn fún mi ìgbà tó ń sanwó fún àwọn tó ń bà lórúkọ jẹ́ ó ròyìn iye tẹ kó sílẹ̀ àèmi kọ́ ni mo kówó lẹ̀ bóyá ẹlòmíì ni ẹlòmíì túlẹ̀ yín ẹ mọ̀gbà tó ń fún wọn lówó ṣé pé ó fún wọn lówó ah, ó ń sanwó àwọn kò nídìí àti máa sanwó mọ́ ṣé bọ́rọ̀ ẹnu ni kọ́jọ́ máa búra wọn kọ́jọ́ máa búra wọn ọ̀rọ̀ ẹnu ni èèyàn kan ò lè pààyàn kan èébú ni ṣé pé ìyàwó yín sanwó a ah, ò sanwó ṣé kí n sẹ́ni rìsíptì àwọn ọmọ páwọn ìyá yẹn ń gbowó àwọn ah, ń gbowó wọn ń gbowó tó yẹ tẹ bá fẹ́ kí kí n pè ìyàwó mi kó dákẹ́ máa send àkáǹtì mi nísìn ẹ bá wa send bíi ten million àwa gbé fún wọn táwọn tọ̀hún yẹn bá ti dákẹ́ ìyàwó mi á dákẹ́ Mr. Lawal boniki ti ríro owó bẹ́ẹ̀ ẹ máa sanwó ni àwọn ọmọ pọ́n gbowó àwọn gbowó òpú màá tún wò ń gbà mí báyìí ó so ilé ayé yìí nǹkan tó wà lẹ́yìn ẹ̀fà ó lọ ó ti ìgbà táwọn ṣe pé tó ń ṣe pé ṣe pé àwọn èpè tó ń ṣe obo bàbá gbogbo èpè yẹn ni kò pa sí ẹ lọ wò ní Instagram ẹ lọ wò ní TikTok ó ti lọ rìpọ́ọ̀tù ẹ̀ ẹ wò yìí tó sọ òun sanwó fún midwife kán lọ wá birth certificate ọmọ òkókó nínú òfin Nàìjíríà ibo ló ti wà kẹ́ ẹ sanwó fún birth certificate ọmọ òkókó ní Amẹ́ríkà ibo ló ti wà ta ni wọ ṣé wọ jẹ́ ìyá ìyá ọmọ àbò jẹ́ bí ọmọ kí ni tiẹ̀ pẹ̀lú ọmọ ọlọ́mọ tó ló sanwó kán lọ wá birth certificate ẹ wá àbí so ńgbà tá a bá sọ pé eh, òkú Fáráò àwọn ọmọ ẹ̀ kóun náà jáde síta kó wá sọ bó ṣe rà á ní ọ̀dọ̀ àwọn ọmọlà ibi òun ló ń sponsor ẹ̀ ẹ eh, Mr. Lawal ẹ eh, ọ̀rọ̀ ọmọ wọ́n ń ṣépè fọmọ èwo lẹ́yìn rí ń bẹ̀ tọ́n bá Mr. Lawal ni ẹja soro lori WhatsApp tọ́n bá ti sẹ́ndì sí Mr. Lawal tí Mr. Lawal bá máa sẹ́ndì bíi mẹ́ta àwa gbọ́ Mr. Lawal nǹkan táwọn pípù yẹn ṣe àwọn pípù yẹn ẹ fọlọ́pàá mú wọn ni ẹ ẹ ti bá fọlọ́pàá mú wọn ẹ máa ná fọwọ́ lágbá wọn lójú ah this is too much olórí burúkú làwọn pípù yìí àwọn tó pè wá àwọn tó pè Mr. Lawal pé kó bá mi sọ̀rọ̀ wọn to tún wá máa ṣépè wọn á tún wá máa ṣépè fún to wọn á tún máa ṣépè fún wọn ṣé inú ẹ̀mí àtàwọn blackmailer tá làwọn èèyàn máa ń gbàdúrà fún pé wàá borí ọ̀tá ṣé anybody lè pe òbó bàbá àjẹsà pé òbó bàbá àjẹsà wàá borí ọ̀tá ṣé èèyàn lè ṣàdúrà bẹ́ẹ̀ kọ́ńfọ́ abọ́sẹ̀dé lè sọ mí ṣe lè sọ pé a borí ọ̀tá ṣe lè sọ fún ẹnu ma máa borí ọ̀tá ṣe lè sọ fún ike pé máa borí ọ̀tá ṣe lè sọ fún gbogbo blackmailer pé máa borí ọ̀tá bọ̀ téèyàn mẹ́wàá bá pè mí kí náà máa sọ Lizzy wàá borí ọ̀tá Lizzy wàá borí ọ̀tá iná àwọn tó dẹ̀ ń pè mí yẹn aláwọn tó ní confam lọ́tọ́ máa ní Lizzy bolo wà bàbá ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ wàá borí ọ̀tá wò ó máa wò ó ẹ ẹ rí i pé nínú ẹ rí àwọn ọba tí wọ́n ń fún wa lóyè tí wọ́n ń pọ́n wa lé tí wọ́n ń ṣe dáadáa sí wa wọ́n mọ̀ wípé jagunjagun obìnrin ni mí jagunjagun obìnrin ni mí jagunjagun obìnrin ni mí àwọn ọba ilẹ̀ Yorùbá mọ̀ pé jagunjagun obìnrin ni mí àwọn ọkùnrin tó ga nínú ayé wọ́n ń fi ọlá mi tọrọ pé ah kọ́lọ́n jẹ́ kí lè jẹ́ ìyàwó mi so there are times tó bá fẹ́ obìnrin nígbà míì ṣeye it's not about bíbá sùn nìkan you need a strong woman that can defend your home in absentia. <laughs> life of threesome on bed woman <laughs> irú orúkọ òṣìwò tún lele. life of the three ah, irú orúkọ ẹ̀ sì wò rè báyìí ó during that oyè day I want to take picture with Yeye Mesho, but your husband tell me that I will not stand with her wife. I should come and stand with bá ṣe máa ṣe nìyẹn. Tá bá jọ party. Yes yo. Lati Farouk, yes yo. Tá bá jọ wà ní party tóbìnrin bá fẹ́ ba Mr. Lawal ya photo ẹgbẹ́ mi le madrosi. dúró sí. Tọ́kùnrin bá fẹ́ mi ya photo ẹgbẹ́ Mr. Lawal le máa dúró sí. Bá ṣe jọ ń wa nìyẹn. You don't understand? àwọn èèyàn máa wò pé ọkọ mi ó lògùn fún mi kó lògùn fún mi is a good man mo mọ password ọkọ mi mo mọ everything nípa ọkọ mi ìyẹn ò ní pé wọn ní jàwó ẹ̀gbẹ́ o ìyẹn ò ní pé tí bàbá wa bá rí àwọn promo kò lè ṣe o ah, ah, ah, tí bàbá wa bá rí àwọn nǹkan tó yọpọ̀ tó dẹ̀ tójú ka mọ́ ọkùnrin ni ìyẹn ò ní wọn ò lè ṣe o ṣùgbọ́n ọkọ mi ò kí ń chìtàn mi ah no no no ọkọ mi respect mi gan ó dẹ kò sí ẹni tí ò kì í jà ààrẹ má jà ò kì í ajá máre ò kì í sí ààrẹ má jà náà ò sí kì misunderstanding but ability as a woman to say sorry i am sorry even ò bá jẹ̀bi ọkọ mi sọ ọkọ mi ò mọ sorry ṣe ọkọ mi ò bá jẹ kò bá jẹ̀bi ọkọ mi ò mọ sorry ṣe ọkọ mi ṣe gentle to them awo yẹn my husband will never say sorry even kò bá jẹ̀bi my husband will never say sorry ability to say sorry ability to move on ọ̀rọ̀ tó bá ti ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ parí ẹ̀ ẹ move on ẹ sọ náà pé ẹ ẹ máa jà lẹ́nì wàá fi sọ́kàn ẹ ní kíra yín ẹ máa kọ̀yìn síra yín irọ́ o ìgbà yẹn gangan lẹ máa fokó ṣeré ìgbà yẹn gangan lẹ máa fi tìbí ṣeré ẹ ti yẹ yín so tẹ bá dẹ̀ ti jàjà yẹn ìjọ́ mi tẹ bá tún ti jà èmi èyí tẹ ti jà sẹ́yìn yẹn ẹ gbọ́dọ̀ repeat ẹ̀ mọ́ ẹ má gbé wá mọ́ home tó bá ti ń ṣe bẹ́ẹ̀ ò ní last tẹ́ bá ti jà tẹ́ bá ti parí ẹ̀ tí àwọn bá ti i'm sorry ọkọ tó bá ṣe i'm sorry bọ́kò dẹ̀ ṣe i'm sorry baálé ni baálé ń jẹ́ nǹkan táwọn èèyàn notice ń pa mi ni wípé bí mo ṣe tough tó níta mo simple nínú ilé because that is my home i have to keep my home that is my home nǹkan tí mo ń ṣe níta mi ò lè ṣe nílé the only thing tí mo lè fi ṣe báyìí nínú ilé is when my husband bóyá tóun náà bá turn tó bá dẹ̀ tán mi ò ní ṣe báyìí mo mọ nǹkan tí màá ṣe mo mọ nǹkan tí màá ṣe mi ò ní ṣe báyìí but mo gbọ́dọ̀ jẹ́ kẹ́ mọ̀ wípé humility mi mi ò kì í ṣe wèrè ti yẹn mi ò kì í ṣe wèrè so I will do anything to protect my husband I will do anything to protect my business and my children and protect my life I will go to any length I can go to any ẹ má gbàgbé pé ó ní eléré ìtàgé ni mí ẹ̀yin tẹ́ ẹ wá fún mi ẹni tí yín gbé ẹni tí yín bàjẹ́ kò sí nǹkan kan tí n bá ṣe fún yín àṣegbé ni toró ní tíátà ni mí òní tíátà anything tí n bá ṣe múvì ni gbogbo ohun tí n bá ṣe fún yín àṣe torí ẹ̀yin lẹ wá bá mi ẹ̀yin lẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ mú dẹ̀ ti fún yín long road three years tẹ́ fi ṣorí burúkú yín ẹ rí i pé gbogbo nǹkan tẹ́ ẹ ṣe kò díwọ́ ẹ rí i pé àwọn big personality ẹ bọ́n ṣe máa ń respect mi real life tí ò ń ṣe social media fakeness ẹ ti rí one or two places tí mo lọ tó jẹ́ bóyá bíi tó kàn di online lójijì ẹ rí ẹ rí àwọn big personalities wọn ṣe máa ń hànà mi so personality ti máa ń lò ó tó mẹ́rin sí márùn-ún tó bá jẹ́ pọ́rọ̀ ọmọ onílẹ̀ náà ni àwọn ọmọ onílẹ̀ tá bá pàdé lórí ilẹ̀ máa sọ fàlàjì alájì ẹ máa lọ sà máa sọ fọ́kọ mi ẹ máa lọ sà torí lójú ọkọ mi mi ò lè fa wèrè lọ́yàn mi ò ní fẹ́ display bọ̀tọ́kọ mi bá kúrò máa sọ fún wọn ni ẹ máa àwọn náà mọ̀ àwọn ọmọ onílẹ̀ mọ̀ wọn ọmọ ilẹ̀ alájà ni ẹ de débẹ̀ mi ìfẹ́ wà láwọn ọmọbìnrin yẹn tọ́rọ̀ bá díjú tán tó bá lọ bá alájì alájì máa ní ẹ̀ẹ́n bó ṣe rí nìyẹn ẹ máa lọ máa pè máa pè yẹn ó wà ní ìsìkọ́mì nìyẹn ẹjọ́ lọ yanjú ẹ̀ nìyẹn máa pè yẹn ò ìsìkọ́mì ló wà torí anything tí n bá ṣe mo ti sọ fọ́kọ mi mo ti gbàṣẹ lẹ́nu ọkọ mi mo ti gba ọ́dà lẹ́nu ọkọ mi ẹ wo ruta tó wà lórí social media yìí sìn ẹ búlé èèyàn títí ó gbóògùn jẹ ẹ padà àmọ́ èèyàn kan ó lọ ṣe fíìmù lórí Tommy Lambert ẹ má bu mọ́ ó ti lórí Tommy Lambert èèyàn kan lè gbóògùn jẹ ó gbóògùn jẹ ẹ̀dẹ̀ padà worst ẹ wá ṣe death certificate ẹni yẹn ẹ ní sùn lórí social media yìí o kò sórun fún ìyá yín kò sí kò sí anybody kò sí sinmi fún yín kò sí sinmi fún yín o àbí èèyàn kan lọ tọ́ mi lamri just three days péré ẹ má bulí ẹ mọ́ ẹ fi sílẹ̀ ẹ a ó mà ti fẹ́ lọ kú kẹ́ ẹ lè bá mọ ohun tó ń fi fake account ṣe ṣé mi àti yín mọ̀ pọ́n lọ tó mi lambridge báwo la ṣe kọ́kọ́ mọ̀ ṣé àwọn àkáǹtì tó wá sọ fún wa pọ́n lọ tó mi lambridge yẹn náà àkáǹtì gidi ni a níbílẹ̀ ti máa gbọ́n ibílẹ̀ ti máa gbọ́n sẹ́ẹ̀ ẹ mọ strategy àwọn pípù yìí ẹ mọ strategy wọn ẹ bá wa bèrè kí fídíò tó surface àwọn àkáǹtì tó sọ pé ó lọ sórí tọ́mìlà bridge báwo la ṣe mọ̀ kẹ́ lè bá mọ̀ pé they use fake account láti disseminate ohun tó fẹ́ kó trend. nǹkan tó ń kó trend ni wọ́n máa disseminate ìwọ ló ní gọ́ ìwọ ló ìwọ ló máa gbọ́n nínú ẹ má bú mọ́ ó ti lọ tọ́mìlà bridge alẹ́ ti fẹ́ pokùn so èèyàn kan dẹ̀ gbógun jẹ́ wọ́n búlì ẹ̀ títí ẹ tún ṣe ride on well done well done ride on àbí bẹ́ẹ̀ kọ́ má bínú ìjọ. ẹ tún wá ṣe títí títí títí ẹ ṣe wọ́ọ̀sì yín ẹ ṣe death certificate ogun ló máa pa gbogbo yín o tẹ ṣe death certificate ogun ló máa pa yín o tọmọtọmọ yín ogun ló máa pa yín o àbálọ àbábọ̀ ọmọ tẹ́ ẹ gbé wá social media ẹ fẹ́ eh, jẹ bisikíìtì fẹ́ jẹ bisikíìtì òun lọ gba wìn lọ́wọ́ mọ́là eh, ebi ń pa àwọn ọmọ àwọn ọmọ tẹ́ ẹ kó wá ǹjẹ́ rí kẹ́nìbọ̀dì pariwo pé ó yá afẹ́ rí dọ́kúmẹ̀ntì àwọn ọmọ ǹjẹ́ rí kẹ́nìbọ̀dì àbálọ àbábọ̀ gbogbo ń tẹ́ ẹ ṣe yẹn orúkọ ọkọ mi kọ́ ló wà nínú birth certificate àwọn ọmọ yẹn kò sí ń tẹ́ ẹ lè gbé wá sórí social media mi ní dá sí kò sí wo kàn dùyàn báyìí lórí social media until tí bá rí rúùtù ọ̀rọ̀ yẹn tí mo rí other side máa tó sọ̀rọ̀ until tí bá rí both side ni máa tó sọ̀rọ̀ so fún díẹ̀ yìí tó bá fẹ́ ra ilẹ̀ ra ilẹ̀ lọ́dún ẹni tó mọ̀ wípé ó ní integrity ra ilẹ̀ lọ́dún ẹni tó mọ̀ pé wa wà vocal ó dẹ̀ ní connection any amount tó o bá gbé dání pè mí for the fact pé irú àwọn Esabod ń wádìí mi mi ò ní disappoint ẹ mi ò ní disappoint ẹ tó bá ní skin tags skin discoloration àbí anything anything ọwọ́ ẹ dúdú bóyá ojú ẹ sú àbí nǹkan pè mí pè mí pè mí for the fact wípé irú àwọn ṣẹpẹtẹrì àbí kí lẹ òbó bàbá jẹ̀ṣà ọ ń wádìí mi mi ò ní disappoint ẹ tó bá fẹ́ ṣe aṣọ fún the whole family ẹ bóyá fẹ́ ṣe ẹ fẹ́ ṣe party aṣọ táwọn èèyàn máa ń ṣe jù náà ni birthday tó máa ń ṣe aṣọ èèyàn fifty aṣọ èèyàn tó máa ní kí máa ń ṣe aṣọ fún gbogbo the whole family mi ò ní disappoint torí mọ̀ kúrò àwọn sábọ̀dù ń wádìí mi wọ́n dẹ̀ ń wá nǹkan tó fẹ́ fi knock me off so mi ò ní disappoint yẹn èmi ni best person tẹ́ ẹ lè confide nínú láti kówó fún ọ láti ṣe business pẹ̀lú mi ò ní disappoint yín tí n bá ti drop ń sìn ẹ pé àríkẹ́ tẹ bá fẹ́ ralẹ̀ ẹ fẹ́ ra ọ́ìlì para ẹ fẹ́ raṣọ ẹ fẹ́ ralẹ̀ ẹ fẹ́ ralẹ̀ pè mí I won't disappoint you I won't mi ń disappoint yín torí mo mọ̀ wọ́n wá dìbì and for that reason alone mi ò ní disappoint yín ọjọ́ tí mo ti ń ta gójú ẹrì mi ọjọ́ tí mo ti ń ta gójú ẹrì mi ẹnikẹ́yìn kan sọ pé mo gba ten million lọ́wọ́ àwọn bíi ti onípanda of panda Abuja tó bá lọ ra anything lọ́wọ́ àwọn tírú àwọn òbó bàbá Ìjẹ̀ṣà ń polówó ọjà fún fúnra ara ẹ̀ ló kó bára ẹ̀ torí pé n tójú ẹ bá rí lọ́hùn ò ní lè sọ̀rọ̀ rọ́pọ̀ ò ní lè sọ̀rọ̀ wọ́n pọ̀ àwọn tí òbó bàbá ìjẹ̀ṣà gbowó ilé tọ́kì lọ́wọ́ wọn ṣé ó ralé fún wọn dọ́là kó jáde kó mẹ́yọ̀ kan tó ralé fún wa ṣé ó ralé fún wọn kò ralé fún wọn ṣé ó padà sọ pé òun gba sixty thousand dollars kò sọ létà ni ajé ṣẹ̀ṣẹ̀ wá sọ̀rọ̀ bó ti gba owó kò lè san kankan mọ́ ó gba owó yẹn gbà bí ó gbà gbé dóò ẹ̀yin tẹ̀ ń tẹ̀lé òbó bàbá ìjẹ̀ṣà ẹ̀yin tẹ̀ ń tẹ̀lé ẹni aburú nìyí tó di dandan káburú ṣubú lù yìí torí tẹ̀bá kí n ṣe ẹni aburú ẹ ní máa tẹ̀lé ẹni tó ń parọ́ tó ń ba tèèyàn jẹ́ ẹni tó ń purọ́ mọ́ ọba tó ń purọ́ mọ́ joyè ẹ ní tẹ̀lé mọ́ torí pé a ti kọ́ pẹ́ni aburú nìyí oríire kan ò dẹ̀ ní tọ́sẹ́ni aburú ọjọ́ tí mo ti wà lórí social media ṣé mo gba international passport anybody rí ṣé mo gba international passport rí ṣé mo gba details rí ṣé mo gba data rí ṣé àwọn òbò bàbá àjẹsà ń ṣe àbí wọ́n ṣe wọ́n ń ṣe wọ́n ń ṣe ẹlòmíínú yín aburú dúró dé nítorí pé òbò bàbá àjẹsà ti gba international passport yín ó ti fi ṣe aburú tẹ́ ẹ̀ bá dẹ̀ tẹ̀lé ṣe máa pàdé aburú ẹ̀ ní pàdé aburú ìyàtọ̀ ta tèmi ń jẹ yìí sìn kí ló fà torí wípé wọ́n introduce mi sẹ́ni aburú tí mi ò bá pàdé ẹ̀rí tá a sọ̀rọ̀ rí ṣó lè ṣe báyìí fún mi kò lè ṣe báyìí fún mi ohun tó wá yọ èmi òun ni wípé mi ò bá ṣaburú tó yọ mí nìyẹn tó bá yẹ pé mo join ẹ láti ṣaburú mi ní débi tí mo délé ní rárá kódà mi ò ní má rí de pé màá bímọ tó bá jẹ́ pé mo join ẹ ṣaburú ìyàtọ̀ tá mi ń jẹ lẹ́nì torí pọ́n introduce mi wọ́n set mi up mo lọ mẹni aburú ó ti yẹ wọ́n set mi up mo lọ mẹni aburú kọ́lọ́ má jẹ́ ká mẹ́ni aburú ẹ wo iye ọdún tí ọ̀tá mi ti ẹni aburú tí wọ́n introduce mi sí ẹ wo ohun tó ṣe fún mi nítorí pé ẹni aburú ni kò ní tìjú kò mọ Ọlọ́run kò jẹ́ nǹkan kan nú ayé olórí burúkú ẹ̀dá ni gbogbo àwọn ọmọ ẹ ti ṣorí burúkú àwọn ọmọ ẹ ti ṣorí burúkú so kò kí ẹ̀ pọ̀ ọmọ ẹlòmíì so kò kọ̀ mọ ẹni aburú lásán goes a long way in your life kò kọ̀ mọ ẹni aburú pé ó jókòó òun ló ń wo ẹni aburú òun ló ń wo ẹ sábọ̀dẹ̀ ẹni aburú òun ló fi jẹ́ pé ó gba owó ilé ibà nǹkan ló dáwó fún ó gba owó ilé kò bá wọn ra ilé ó padà gba owó yẹn lọ́wọ́ àwọn ajé ẹwọ́n tó fojú àwọn ajé entertainment rí nítorí àwọn ajé entertainment wọn entertain ẹni aburú òbó bàbá Ìjẹ̀ṣà ṣàbúrò padà before wọn pẹ̀lú dadi ṣàbúrò padà before wọn aburú padà before wọn. Aburu padà before làwọn ajé entertainment torí pé wọ́n entertain ẹni aburú ìyàtọ̀ ta mi ń jẹ lẹ́nu torí wípé wọ́n mistakenly introduce mi sẹ́ni aburú ẹ wá rí voice note tí dọ̀dọ̀ yẹn gbé síta ẹ rí i pé nígbà tí mo pàdé ẹ̀ ò mọ̀ pé ẹni aburú ni mo tún ń ṣàdúrà fún torí mo rò pé ẹni ire ni. Re ni ẹ ṣe máa o adúpẹ́ máa o mo ní mò ń lọ zone two kinní kan yes mo tún sọ plan mi fún torí mo rò pé ẹni re ni mi ò mọ̀ pé ní aburú ni mi ò mọ̀ pé ní aburú ni mi ò mọ̀ pé ní aburú ni mi mọ̀ irú máà tó ń jẹ̀yà yìí sìn máà tí wọ́n nà yìí ó lè jẹ́ mistake tó ṣe ni pé ó pàdé ẹni aburú ó ti yẹ yín nǹkan tí mi sọ òun ni máa yìí ṣe ń jẹyà àwọn kan tó dáwọ́ lẹ̀ fún wa tán gbowó wọn padà torí pé wọ́n ń lísìn sí òbò bàbá àjẹsà ẹni aburú wọ́n gbowó lẹ̀ wọn padà ṣán lè ralẹ̀ ẹ̀ tán máa fi kú no ṣán lè nílẹ̀ láìláńdì mọ́ ọ̀n lè nílẹ̀ ní áìláńdì mọ́ torí wọ́n ń tẹ̀lé ẹni aburú tó rán wọ ẹni aburú. ẹ lọ wọ́díò ẹ lọ gbọ́ ẹ lọ fi etí inú gbọ́ ọ́díò yẹn ẹ rí i pé mò ń pọ́n ẹni aburú lé mi ò mọ̀ pé ẹni aburú ni fún pé mo kọ̀ mẹ́ni aburú ẹ̀wọ̀n tí mò ń fèsì lénìí ẹ̀wọ̀n tí mò ń fèsì lénìí ẹ̀wọ̀n ẹni tí mò ń fèsì lénìí. èmi mi ò gbé advert fẹ́ni aburú lára àwọn kan tó yọ mí nìyẹn nígbà tó ń bú lọ́balọ́ba tó ń hùwà aburú mi ò kọ́mẹ́ǹtì síbẹ̀ gbogbo ibi tó ti ń ṣe aburú mi ò kọ́mẹ́ǹtì síbẹ̀ òun lẹ ṣe rí tí mo ṣe dúró báyìí mi ò dẹ́ hùwà aburú so guys ẹ má yẹ kí n gbà àkókò yín ẹ jẹ́ kó dọ̀la a sì ń ṣiṣẹ́ bọ́sẹ̀ ilé sùnmí lọ hmm, ẹ jẹ́ kó a máa parí ẹ̀ lọ́la máa parí à extend lórí àṣẹ̀ńrà àwọn information kan pa ẹ̀ mi ò lè gba advert mi fẹ́ni aburú gbogbo ọ̀nà ló fẹ́ fi gba advert mi ó ní kí n send àwọn àbáyà sóhun aṣọ tí mò ń tà kí n send ẹ̀ kí ní kan ìgbà míì kí n sọ ní òun fẹ́ ra go mo send aago sí ó lè lò ní mi fún price ó wà nù chat wa tó gbé síta mi ò fún price torí ó ń bú ó ń bú Alhaji Wasiu Ayinde ó ń bú ọba Ọ̀jájá ó ń bú Aláàfin ó ń bú ibo mo fẹ́ kọjú sí ibo o mo fẹ́ kọjú sí ó ń bú àwọn èèyàn ó ní gba advertisement wá fún ẹ wọn ò mi bẹ́ẹ̀. wọn ò kọ́ guys.